Èpísítẹ́lì ti Jákọ́bù sí ènìyàn gbogbo orí kìíní. Jákọ́bù ìránṣẹ́ Ọlọ́run àti ti Jésù Kristi Olúwa sí àwọn ẹ̀yà méjìlá tí ó tú káàkiri àlàáfíà ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀ kí ẹ sì mọ̀ pé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 àti ọlọ́rọ̀ ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ nítorí bí ìtànná koríko ni yóò kọjá lọ nítorí òòrùn là tí ohun ti ooru múmú ó sì gbẹ koríko ìtànná rẹ̀ sì rẹ̀ dànù ẹwà ojú rẹ̀ sì parun bẹ́ẹ̀ pẹ̀lú ni ọlọ́rọ̀ yóò ṣègbé ní ọ̀nà rẹ̀ ìbùkún ni fún ọkùnrin tí ó fi ọkàn rán ìdánwò nítorí nígbà tí ó bá yege yóò gba adé ìyè tí olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ẹ kí ẹnikẹ́ni tí a ń dánwò má ṣe wípé láti ọwọ́ ọlọ́run ni a ti dán mi wò nítorí a kò lè fi búburú dán ọlọ́run wò òun náà kì í sì dán ẹnikẹ́ni wò ṣùgbọ́n olúkúlùkù ni a ń dán wò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kùfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ ǹjẹ́ ìfẹ́kùfẹ́ náà nígbà tí ó bá lóyún a bí ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán a bí ikú kí a má ṣe tàn yín jẹ ẹ̀yin ará mi olùfẹ́ gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ baba ìmọ́lẹ̀ wá lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìji àyídà nípa ìfẹ́ ara rẹ̀ ni ó fi ọ̀rọ̀ títọ́ bí wa kí àwa kí o lè jẹ́ bí àkọ́so àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀yin mọ èyí ẹ̀yin ará mi olùfẹ́ ṣùgbọ́n jẹ́ kí olúkúlùkù ènìyàn kí ó máa yára láti gbọ́ kí ó lọ́ra láti fọhùn kí ó lọ́ra láti bínú nítorí ìbínú ènìyàn kì í ṣiṣẹ́ òdodo Ọlọ́run nítorí náà ẹ fi gbogbo èrí àti búburú àṣelékè lélẹ̀ ní apá kan kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn tí ó lè gba ọkàn yín là ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ó má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ má tan ọkàn ara yín jẹ nítorí bí ẹnìkan bá jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà tí kò sì jẹ́ olùṣe òun dàbí ọkùnrin tí ó ń ṣàkíyèsí ojú ara rẹ̀ nínú àwòjíjì nítorí ó ń ṣàkíyèsí ara rẹ̀ ó sì bá tirẹ̀ lọ lójú kan náà ó sì gbàgbé bí òun ti rí ṣùgbọ́n ẹni tí ó bá ń wo inú òfin pípé òfin òmìnira nì tí ó sì dúró nínú rẹ̀ tí òun kò jẹ́ olùgbọ́ tí ń gbàgbé bí kò ṣe olùṣe iṣẹ́ olúwa rẹ̀ yóò jẹ́ alábùkún nínú iṣẹ́ rẹ̀ bí ẹnikẹ́ni bá rò pé òun sin ọlọ́run nígbà tí kò kó ahọ́n rẹ̀ ní ìjánu ṣùgbọ́n tí ó ń tàn ọkàn ara rẹ̀ jẹ ìsìn olúwa rẹ̀ asán ni ìsìn mímọ́ àti àìléèrí níwájú ọlọ́run àti baba ní èyí láti máa bójútó àwọn aláìní baba àti àwọn opó nínú ìpọ́njú wọn àti láti pa ara rẹ̀ mọ́ láìlábà wọ́n kúrò ní ayé. jákọ́bù orí kejì. ẹ̀yin ará mi ẹ má ṣe fi ìṣáájú ènìyàn dí ìgbàgbọ́ olúwa wa jésù kristi olúwa ògo mú nítorí bí ọkùnrin kan bá wá sí àjọ yín pẹ̀lú òrùka wúrà àti aṣọ dáradára tí tálákà kan sì wá pẹ̀lú ní aṣọ èrí tí ẹ̀yin sì bu ìyìn fún ẹni tí ó wọ aṣọ dáradára tí ẹ sì wí pé ìwọ jókòó ní ìyìn yìí ní ibi dáradára tí ẹ sì wí fún tálákà náà pé ìwọ dúró níbẹ̀ tàbí jókòó níhìn lábẹ́ àpótí ìtìsẹ̀ mi ẹ̀yin kò à ń dá ara yín sí méjì nínú ara yín ẹ kò a sì di onídàájọ́ tí ó ní èrò búburú ẹ fi etí sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọlọ́run kò a ti yan àwọn tálákà ayé yìí ṣe ọlọ́rọ̀ ní ìgbàgbọ́ àti ajogún ìjọba náà tí ó ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ẹ ṣùgbọ́n ẹ̀yin ti bu tálákà kù àwọn ọlọ́rọ̀ kò á ń pọ́n yín lójú wọn kò á sì ń wọ́ yín lọ sí ilé ẹjọ́ wọn kò á ń sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rere nì tí a fi ń pè yín ṣùgbọ́n bí ẹ̀yin bá mú olú òfin nìṣẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ èyí ni ní ìwọ fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ ẹ̀yin ń ṣe dáradára ṣùgbọ́n bí ẹ̀yin bá ń ṣe ojúsàájú ènìyàn ẹ̀yin ń dẹ́ṣẹ̀ a sì ń dá yín lẹ́bi nípa òfin bí arúfin nítorí ẹnikẹ́ni tí ó bá pa gbogbo òfin mọ́ tí ó sì rú ọ̀kan ó jẹ̀bi gbogbo rẹ̀ nítorí ẹni tí ó wí pé má ṣe ṣe panṣágà òun ni ó sì wí pé má ṣe pànìyàn ǹjẹ́ bí ìwọ kò ṣe panṣágà ṣùgbọ́n tí ìwọ pànìyàn ìwọ di arúfin ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ sì máa hùwà bẹ́ẹ̀ bí àwọn tí a ò fi òfin òmìnira dá ní ẹjọ́ nítorí ẹni tí kò ṣàánú ni a ó ṣe ìdájọ́ fún láìsí àánú àánú ń ṣògo lórí ìdájọ́ èrè kí ni ó jẹ́ ará mi bí ẹnìkan wípé òun ní ìgbàgbọ́ ṣùgbọ́n tí kò ní iṣẹ́ ìgbàgbọ́ ní lè gbà á làbí. bí arákùnrin tàbí arábìnrin kan bá wà ní ìhò tí ó sì ṣe àìní oúnjẹ òòjọ́ tí ẹnìkan nínú yín sì wí fún wọn pé ẹ máa lọ ní àlàáfíà kí ara yín kí ó má ṣe tutù kí ẹ sì yó ṣùgbọ́n ẹ kò fi nǹkan wọn nì tí ara ń fẹ́ fún wọn èrè kí ni ó jẹ́ bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ bí kò bá ní iṣẹ́ ó kú nínú ara ṣùgbọ́n ẹnìkan lè wí pé ìwọ ní ìgbàgbọ́ èmi sì ní iṣẹ́ fi ìgbàgbọ́ rẹ hàn mí ní àìsí iṣẹ́ èmi ó sì fi ìgbàgbọ́ mi hàn nípa iṣẹ́ mi ìwọ gbàgbọ́ pé ọlọ́run kan níbẹ̀ ó dára àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́ wọ́n sì wárìrì ṣùgbọ́n ìwọ aláìmòye ènìyàn ìwọ afẹ́ mọ̀ pé ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ asán ni kì á í ṣe nípa iṣẹ́ dé abraham bàbá wa láre nígbà tí ó fi Ísákì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ ìwọ rí i pé ìgbàgbọ́ bá iṣẹ́ rẹ̀ rìn àti pé nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ di pípé ìwé mímọ́ sì tí ó wí pé abraham gba ọlọ́run gbọ́ a sì kà á sí òdodo fún un a sì pè ní ọ̀rẹ́ ọlọ́run ǹjẹ́ ẹ̀yin rí i pé nípa iṣẹ́ ni à ń dá ènìyàn láre kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú kí a dá Dáábù panṣágà láre nípa iṣẹ́ nígbà tí ó gba àwọn oníṣẹ́ tí ó sì rán wọn jáde gba ọ̀nà mìíràn nítorí bí ara ní àìsí ẹ̀mí ti jẹ́ òkú bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ jẹ́ òkú. Jákọ́bù orí kẹta. ẹ̀yin ará mi ẹ má ṣe jẹ́ olùkọ́ni púpọ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa ń sì í ṣe bí ẹnìkan kò bá sì í ṣe nínú ọ̀rọ̀ òun náà ni ẹni pípé òun ni ó sì lè kó gbogbo ara ní ìjánu bí a bá sì fi ìjánu bọ ẹṣin ní ẹnu kí wọn kí ó lè gbọ́ tiwa gbogbo ara wọn ni àwa sì ń yí kiri pẹ̀lú kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó nì tí a sì ń ti ọwọ́ ẹ̀fúfú líle gbá kiri ìtukọ̀ kékeré ni a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá wu ẹni tí ń tọ́ ọkọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ni ahọ́n jẹ́ ẹ̀yà kékeré ó sì ń fọ́nnu ó ńlá wo igi ńlá tí iná kékeré ń sun jóná iná sì ni ahọ́n ayé ẹ̀ṣẹ̀ sì ni ní àárín ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo ara jẹ́ tí ó sì ń tiná bọ ipa ayé wa ọ̀run àpáàdì sì ń tiná bọ òun náà nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ejò àti ohun tí ń bẹ ní òkun là ń tù lójú tí a sì ti tù lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá ṣùgbọ́n ahọ́n ni ẹnikẹ́ni kò lè tù lójú ohun búburú aláìgbọràn ni ó kún oró ikú tí í pa ni ó ní àwa fi ń yin olúwa àti bàbá ó ní a sì fi ń bú ènìyàn tí a dá ní àwòrán ọlọ́run láti ẹnu kan náà ni ìyìn àti èébú ti ń jáde ẹ̀yin ará mi nǹkan wọ̀nyí kò yẹ kó rí bẹ́ẹ̀ orísun a máa sun omi tútù àti omi ró jáde láti ojú kan náà wá bí ẹ̀yin ará mi igi ọ̀pọ̀tọ́ a lè so èso olífì bí tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́ bẹ́ẹ̀ ni orísun kan kò lè sun omi rú àti omi tútù ta ni ó gbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere nípa ìwà tútù tí ọgbọ́n ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owú kíkorò àti ìjà ní ọkàn yín ẹ má ṣe ṣe féfé ẹ má sì ṣèké sí òtítọ́ ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni nítorí ibi tí owú òun ìjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá a kọ́ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere ní àìsí ègbè àti láìsí àgàbàgebè èso òdodo ni à ń gbìn ní àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Jákọ́bù orí kẹrin. níbo ni ogun ti wá níbo ni ìjà sì ti wá láàrin yín láti inú èyí akọ́ láti inú ìfẹ́kúfẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní ẹ̀yin ń pa ẹ sì ń ṣe ìlara. E ẹ kò sì lè ní ẹ̀yin ń jà ẹ̀yin sì ń jagun ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè ẹ̀yin béèrè ẹ kò sì rí gbà nítorí tí ẹ̀yin sì béèrè kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kùfẹ́ ara yín ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ẹ kò mọ̀ pé ìbárí ayé ìsọ̀tọ̀ Ọlọ́run ni nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run ẹ̀yin ṣe bí ìwé mímọ́ sọ lásán pé ẹ̀mí tí ó fi sínú wa ń jowú gidigidi lórí wa ṣùgbọ́n ń fúnni ní orí ọ̀fẹ́ sí i nítorí náà ni ó ṣe wípé ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun ó sì sá kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run wọn ó sì súnmọ́ yín ẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyèméjì kí inú yín kí ó bàjẹ́ kí ẹ sì gbààwẹ̀ kí ẹ sì máa sọkún ẹ jẹ́ kí di àwẹ̀ àti ayọ̀ yín kí di ìkáàánú ẹ rẹ ara yín sílẹ̀ níwájú Olúwa ó sì gbé yín ga Ara. ẹ má ṣe sọ̀rọ̀ ibi sí ara yín ẹni tí ó bá ń ibi sí arákùnrin rẹ̀ tí ó sì ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́ ó ń sọ̀rọ̀ ibi sí òfin ó sì ń dá òfin lẹ́jọ́ ṣùgbọ́n bí ìwọ bá ń dá òfin lẹ́jọ́ ìwọ kì í ṣe olùṣe òfin bí kò ṣe onídàájọ́ olófin àti onídàájọ́ kan ṣoṣo ní bẹ àní ẹni tí ó lè gbàlà tí ó sì lè parun ṣùgbọ́n ta ni ìwọ ti ń dá ẹnìkejì rẹ lẹ́jọ́ ẹ wá nísinsìnyí ẹ̀yin tí ń wí pé lónìí tàbí lọ́la ó lọ sí ìlú báyìí a ó sì ṣe ọdún kan níbẹ̀ a ó sì ṣòwò a ó sì jèrè nígbà tí ẹ̀yin kò mọ ohun tí yóò wù lọ́la kí ni ẹ̀mí yín ikú kù sáà níyín tí ó hàn nígbà díẹ̀ lẹ́yìn náà a sì túká lọ èyí tí ẹ bá fi wípé bí olúwa bá fẹ́ àwa ó wà láàyè a ó sì ṣe èyí tàbí èyí ni ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ń ṣe fẹ́fẹ́ nínú ìfọ́nú yín gbogbo orú ìṣefẹ́fẹ́ bẹ́ẹ̀ ibi ni nítorí náà ẹni tí ó bá mọ rere ṣe tí kò sì ṣe ẹ̀ṣẹ̀ ni fún un. jákọ́bù orí karùn-ún. ẹ wá nísinsìnyí ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún kí ẹ sì máa pohùn réré ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá ta yín ọrọ̀ yín dìbàjẹ́ kòkòrò sì ti jẹ aṣọ yín wúrà òun fàdákà yín dìpààrà ìpààrà wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín tí yóò sì jẹ ẹran ara yín bí iná ẹ̀yin ti kó ìṣúra jọ dé ọjọ́ ìkẹyìn kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín èyí tí ẹ kò san ń ké rárá àti igbe àwọn tí ó ń ṣe ìkórè sì ti wọ inú etí olúwa àwọn ọmọ ẹ̀yin ti jẹ adùn ní ayé ẹ̀yin sì ti fi ara yín fún ayé jíjẹ ẹ̀yin ti bọ́ ní ọjọ́ pípa ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo ẹ sì ti pa á òun kò kojú ìjà sí yín nítorí náà ará ẹ mú sùúrù títí di ìpadà wá olúwa kíyèsí àgbẹ̀ a máa retí èso iyebíye ti ilẹ̀ a sì mú sùúrù dé títí di ìgbà àkọ́rọ̀ àti àrọ̀kúrò òjò ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù ẹ fi ọkàn yín balẹ̀ nítorí ìpadà wá olúwa kù sí dẹ̀dẹ̀ ẹ má ṣe kùn sí ọmọnìkejì yín ará kí a má bàa dá yín lẹ́bi kíyèsí onídàájọ́ dúró ní ẹnu ilẹ̀kùn ará mi ẹ fi àwọn wòlíì tí ó ti ń sọ̀rọ̀ ní orúkọ olúwa ṣe àpẹẹrẹ ìyà jíjẹ àti sùúrù ṣáà wò ó àwa máa ka àwọn tí ó farada ìyà sí ẹni ìbùkún ẹ̀yin ti gbọ́ ti sùúrù Jóòbù ẹ̀yin sì rí ìgbẹ̀yìn tí olúwa ṣe pé olúwa kún fún ìyọ́nú ó sì ní àánú ṣùgbọ́n ju ohun gbogbo lọ ará mi ẹ má ṣe búra ìbáà ṣe ìfi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí ìbúra kí ìbúra mìíràn ṣùgbọ́n jẹ́ kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ yín jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ẹ má bàa bọ́ sínú ẹ̀bi inú ẹnikẹ́ni a nínú yín bí jẹ́ kí ó gbàdúrà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 tí ẹnìkan sì yí padà jẹ́ kí ó mọ̀ pé ẹni tí ó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò nínú ìṣìnà rẹ̀ yóò gba ọkàn kan là kúrò lọ́wọ́ ikú yóò sì bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀